أعوذ بالله من الشيطان الرجيم واعلموا أن ما ظلمتم من شيء فأن لله خمسه فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمال والله على كل شيء قدير إذا بالقصوى والركب أسفل منكم ولو ولو تعودتم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك من عن بينة ويحيى من هي عن بينة وإن الله لسميع عليم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور إذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجعون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا واعلموا أن ما ظننتم من شيء فأن لله وَلِلرَّسُولِ وللرسول فأن لله خمسه وللرسول ولذي القربى ولليتامى والمساكين والمساكين وابن إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حيا عن بينه وإن الله لسميع Hamba تكثيرا تزدني تفضلا كهني به تكثير أزتوجب الفضلا كهني به تكثير أزتوجب الفضلا إلهي لك الأمر الذي أنت أهله ọpẹ́ náà ti ṣe déédéé ìyọrọ ìláyé ìlàgàlà hamdu. èèyàn máa fi nǹkan ti sọ́dọ̀ èèyàn tẹ́lẹ̀ àfi ti sọ́dọ̀ rẹ̀ náà máa pé ọ̀tọ́ sóhun. ìláyé ìlàgàlà hamdu lábí àgbà àlò. bá a máa kú ti ti ẹ̀ kò ní já mi ìwọ̀n máa kí lókì

ṣe olọ́run fi sùúrù ìfúdé. kọ̀túnlẹ̀ àhàlá aláàlí àmì máa kún tù kọ̀túnlẹ̀ àhàlá. ọlọ́kẹ́ òbí tó bí ẹ̀ omi ń ṣe wá lóore ní wáyé zidikù tàbí tí ó tàbí dínì tàbá búlá kàá ní àbí كثير أتفاد كل فضلا كأني أبي كثير أتفاد كل فضلا وإن زدت تكثيرا تزدني تفضلا ọlọ́run ò ní wò pé àti tó yóò tó máa ní wa fúnra láwọn Bàbá àbí tákìsì ní àfíkà òdì fúnfọ́dílá. àbí tákìsì ní àfíkà òdì Alhamdulillahi. Ó fi oṣù wa lápàlítà wà ní ẹ̀yìn òfìkẹwàá. Alhamdulillah.

nígbà tí ọ̀gbọ́ ọmọ oná làwọn ń yìí ọlọ́wọ́ àbúrọ́ tí máa tí ó sì máa tẹ̀lé àmì tí ọlọ́run bá tó máa náà ní gbogbo ìgbà ìmọ̀ alábìọ́ torí tọ́lọ́run bá lè tèmà fún yà gbogbo tí àrùn yìí náà ló ṣe ìmàlẹ̀ ìyá fi ọlọ́run mà ní ọ̀rọ̀ rẹ̀ fi máa jẹ́ ojú inú ọkẹ̀yà ìlọ́lọ́run fi nínà máa yáṣẹ́ lọ́wọ́ ní ìbáàdì nínú lọ́mà. ìnàmá yáṣẹ́ lọ́wọ́ ní ìbáàdì nínú ọ̀sẹ́ni tí a lè fúwe bí ẹni tí ó ń páyọ̀ ọlọ́run ẹrú ẹ̀ ju àwọn tí a béèyàn bá mọ ọlọ́run kò lè ẹni bá jọ ni lójú là béèyàn ọba ti jọ lójú nítorí ọjẹ́ yóò rí sí yóò rí sí ọba yìí náà arawọ́ sí sí ya agbáyà wà ma àwọn ní ìṣẹ́fẹ́ ibi tí a ti sinmi ọlọ́run bá mi lékún àlùbáríkà ọmọ àyá tí ọba ní gbé dáyé pẹ̀lú àwọn ìrìnàjò wá sí ìta ìmọ̀nà ọlọ́wọ́jọ́ ọmọ àdínkù ámìnà àlùbáríkà náà ọlọ́wọ́jọ́ ọmọ àpọ̀ ọlá àti tóbi ọlọ́run ámìnà gbogbo àwọn tí a wá bìdókò máa rùmánù lé àwà ń bẹ̀ àti ń bẹ̀ ààyè ààbò nídi ọ̀rọ̀ ọlọ́run alámàrí ọ̀rọ̀ wa ọlọ́run ibi táà ọlọ́run ní lámú wà lámú ni tún ní ṣe ìyí ọ̀rọ̀ ogun bádàrí náà lọ́rọ̀wọ́ táwọn òun sọ lórí ẹ̀ èé dákẹ́ tàbí dáyà sí tó lé lógójì yọ́jà bí ogun ṣe tóbi tó ọlọ́wọ́ sọ bá nàbí wọ́n lẹ́mú tó mi ṣe in ọlọ́wọ́ nílẹ̀ máa máa dà ṣe

Apàdà padà bẹ̀. wọ́n ní yàtọ̀ ìyàwó àwọn ní alásùnmọ́ ta ní. bá a bá ní dára láàmú àwọn àfáà mi ń tàwé kéésàlá sùn máa tiẹ̀. torí tó bá jẹ́ tiẹ̀ ajẹ́pẹ́ ìjọba lọ́rọ̀ ọmú fún àwọn wípé ní ìpínlẹ̀ báwọn ó sì súnmọ́ lọ́rọ̀ oró náà wà ní rọ̀súlì wà ní wà ní bá ọlọ́run ní àwọn alásùnmọ́ àwọn ni ní wàlí àtàmà wàlí àtàmà àtàwọn ọmọ orúkà. wàlí màsákìnì mẹ́ta mẹ́ta wàlí àtàwọn aláìní méjì àtàwọn ọmọ orí ẹ̀kún tún àmà tó ń bè láàáyé tó bá jẹ́ kọ́ lóòótọ́ lẹ́gbọ́n lọ́wọ́ wọn náà wà máa ń sálì náà láàbòdì náà yóò màlùfò gọ́ọ̀nì àti ìtawọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ fún àwọn fẹ́rù wa yàwó lọ́jọ́ tí àwọn àjọ méjì pàdé lọ́jọ́ tá a kó lára òdodo

wọ́n ní torí wípé níjọ pátù màkátà gbogbo tánàbí rí ń dọ́nà òpin fún àwọn tó jagun àwọn àwọn kò lọ ní òpin márùn-ún bẹ́ẹ̀ náà ni ìyàwó mọ̀lẹ̀ ṣùgbẹ́ ọ̀rọ̀ wá lọ lórí ẹ̀ pé ti mọ́kà ànábìtì fẹ́ mọ́nù ni nítorí wípé ọ̀wọ́ mọ́kà ọmọ mọ́kà ọgbà olúwàtàní ọlọ́gbà lájú tí ọlọ́tíwájú mọ́kà olúwàní wọ́n ní lọ́fàá tí wọ́n àfi máa pín ìtí wọ́n rí fún àwọn èèyàn

ìsítẹ̀ẹ̀tẹ̀lé bí ayà gbígbé àpapọ̀ wá ìdájọ́ ń bẹ̀ lọ́nà fún kàábà tí wọ́n fi máa tọ́jú kàábà ọlọ́run ìkéjì káfánà wàlìdìlgóbá ẹlẹ́kẹ̀ẹ́sánù káfáwọn aláṣọ wàlìyàtà máa káfáwọn ọmọ kàlìmọ̀sáàkì ni àtàlẹ́yìn wà lónìí sẹ́bí ọmọ orí àwọn míì gbà wípé kápẹ́ sí márùn ni àti sáàmù ọlọ́run àti sáàmù òjíṣẹ́ ẹ̀yọkàní kò ní ìdí kágẹ́ sí méjì kápẹ́ mẹ́fà èyí tó jẹ́ tọ́lọ́run àti òjíṣẹ́ ẹ̀kọ́ àbẹ́bí ìgbà tààrà àtẹ́lẹ̀ wọ́n kò fún wọ́n kó kàbá wọ́n máa lò ó bá ìdámárò tó kù á máwọn mẹ́rẹ̀ ní lọ́sẹ̀kù nìkan kan àbọ́ àníwà lọ́dọ̀ ẹ̀ òun gbà wípé ọ̀nà mẹ́ta náà ni a ti sí ẹfún àmọ́ orúkọ ẹfún ẹbáláì ní O oríire kùrùbá ń kọ́ òun àná àwọn tó tó alásùnmọ́mọ́ alásùnmọ́ ànábì pẹ̀lú ànábì ti kú táwọn àwọn alásùnmọ́ ẹ̀ ti já ọgbà pé ọ̀tá alásùnmọ́mọ́ nígbà ànábì náà ti kú ànábì ò ní sáàmù òun gbà mẹ́ta ní màmá ànífà nífà ó lè ní kápútí ó lè e, e, èyí tí ó bá kù bọ́yá fẹ́ sí lọ́nà àwọn mùsùlùmí ẹ̀fẹ́ bá sí àwọn adájọ́ tó bí sí ti níwọ̀n gbọ́dọ̀ gbẹ̀bùn ẹ máa ń fi sanwó oṣù fún àwọn òṣìṣẹ́ ẹ̀sìn àwọn ọmọ ogun ẹ̀fún wa irú ọ̀rọ̀ náà súnmọ́rọ̀ tí máa ń ṣáfi sọ ìmáàmù Màlìkí ṣìmọ̀lọ́ òun ni a fi ilẹ̀ fún ìmáàmù ìdíbàmbẹ̀ lásìkò kó lò ẹ̀ lórí ẹ̀ okwenye onye omu mbe láì òdiwọ̀n kọba wọn tí wọ́n jagun pẹ̀lú èyí tó bá lò àǹfààní àwọn mùsùlùmí àbọ̀wọ̀ bí ó lè kì òun làwọn kúlàfà rọ́ṣì nínà mẹ́rẹ̀ òun ni wọ́n ti tẹ́ẹ̀tì mọ̀ pé máàlìkì ìgbóhùn máa dábà gbára létí ìkọba ti bíbá yẹn nítọ́bá bá àwọn ará Màdínà yẹn bá ti bẹ̀lúrù dájú a rí wípé eléwùn ló súnmọ́ wọ́n ti gbára lé ọ̀rọ̀ tó ní máa lí kí lọ́kàn mi ànábì ní kí lọ́kàn máa bá àlọ́rùn àlékún ẹgbọ́n pé mi ní ìgbàkan ló tọ́lọ́ bá tó ìdákanú ìdá márùn nìkan márùn náà màdúdú náà lékún ọ̀rọ̀ yìí náà ni ó padà sí ẹ̀yìn náà lẹ ma bẹ́ ṣe máa pín èyí ò ní wọ́n dúró lé lórí pé ajẹ́pánàbí ọ̀ma pín ní márùn márùn bá lókè ìwọ́n bàbá ìwọ́n àbí pọ̀ pín ní

àwọn àbá àdúró lórí wípé anàlélá ìkùnmù sọ̀wọ́ wà nírọ̀ súúlì wà lè nílì kòrùbá wà ní àtàmà wà ní màsáàkìní wà fún ìsẹ̀mí wọ́n bà wípé nílì kòrùbá sí mẹ́mẹ́ yẹn kò maa nẹ́bì pé àwọn náà ní wọ́n ni lọ́lọ́lọ́lọ́ wo tún ṣe ìyáàdá láàmù sórí wọn wálé ẹ̀rí pé òkú tó kù wájú òsínlẹ̀ kọ̀fíláàmù wàlélélógún bá lè láàyè wálé rọ̀ sórí bá

ìmáàmù ṣáàfì yìí òun gbà fáwọn bànú áṣímù ni àti mọ̀tọ́lẹ̀ àwọn méjèèjì náà rí nǹkan gbé ara lé àwọn tí ẹni gbogbo rẹ́ẹ̀kì mẹ́kàlì wọ́n ní torí pé ń dọ́kà tó ń gbogbo àwọn àrántí ń bẹ nínú yaba ní fúlàn yaba ní fúlàn yaba ní fúlàn gbogbo wọn lọ́dà bọ̀ ajẹ́kọ́ gbogbo wọn náà ní alásùnmẹ́ ìgbàlálé wọn lọ sẹ́gbà gbogbo túnú fresh òun lè lòlè kúrúbà ànárí àwọn tí a fi tó lórí àwọn méjì Banu Hashim wa Banu Mutallib àwọn náà lẹ́yìn wọ́n lánàbì sọ́nà ọ̀rẹ́ pé iná máa bà ní áṣì wà bà ní mọ̀tọ́sì ṣe ń wà hùn wọ́n ṣàbákà lẹ́yìn àṣọ́bí àṣọ́bí anábì ní bà ní áṣì àti bà ní mọ̀tọ́sì ẹ̀yọ̀ kàlá ìwà ó túmọ̀ sí wípé ó ti dá wọn yọ nínú gbogbo ìrántí mẹ́rin Christ onígbàgbé wípé àwọn eléwùn ló súnmọ́ jù nínú gbogbo ìran yòókù ọ̀rọ̀ yẹn sì wà nínú tó súnmọ́ jù bá rọ́rọ̀ kẹta náà láwọn kan mú bà ní aṣíwò nìkan tí wọ́n mú bà ní ọ̀tọ́lẹ̀ lórí ìgbìmọ̀ ìmáàmù lẹ́gbà pé kó látẹ̀gbìyànjú lágbàrin bẹ̀yẹ inú òfin jìnlẹ̀ kò gbìyànjú torí tí a bá jí ní kò ní ríwọ̀ ìmáàmù àríwọ̀ ó ti palẹ́ ní pé iṣẹ́ ti ṣe lọ náà ni wà láàmú wà láàmú àgànímútù wà láàmú ànàmà àgànímútù mi ṣe kò kó lillahi kùmùsàú. ọlọ́run ní ìdákan ló dámọ̀rọ̀ ẹ̀ tọ́lọ́run ní. wà ni. wà ní in kuntum amantum billahi wa ma anzalna ala abudina yawmal furqan Fún òjíṣẹ́ wa, yá máa lè bò kọ́ọ̀nì lọ́jọ́ tí àwọn ọjọ́ tọwọ́ ọlọ́run ta ìyàrọ́ kó lára òdó yàwó màlìbábàlì jam'an lọ́jọ́kọ́ wọn àjọ méjì tí wọ́n pàdé ti jọ mùsùlùmí àti jọ kèfèrí wallahu ala kulli shay'in qadir ọlọ́run láti ṣe lórí gbogbo nǹkan ìdí antum bil udwati dunya àwọn tó bil udwati dunya ẹ̀yin bẹ̀ ní ìkágun tó súnmọ́ màdínà ẹ̀yin mùsùlùmí wàhún. wàhún bí lòun dé wá sí gúúsù wá. àwọn kèfèrí ń bẹ ní ìkẹ́gun tó súnmọ́ mọ́kà. wọ́n ń rọ̀ kíkù àti bálà mi ń kún. àwọn tó ń gunra fún mi rọ̀kìrù jámù rọ̀kìrù ni. lọ́wọ́wé ti lò fún kankan jẹ́ni tó bá gun ràkúnmí lọ. ọlọ́ọ̀láwọ̀n tí wọ́n gun ràkúnmí. àti bálà mi ń òun làwọn wà. wà látà wà tún látàlámùsùn fílmì áàdì. wọ́n jẹ́ pé ẹ̀jọ̀ bá déhùn ní pé ká ẹ̀jọ̀ pàdé ẹ̀bá ẹ̀bá tí ẹsẹ̀ yín tàbí. wà látà ṣùgbọ́n mi ọlọ́wọ́ ọba. ní ọlọ́wọ́ bá mú kí lè bá fẹ́. lèyà alíkà máa ń alákà á ń bá yìí na sí. àwọn láti wọ́pọ̀ wọ́n parun làwọn agbègbè yìí kí wọ́n lè parẹ́ lórí àmàdájú. wàyá yá máa tí wọ́n sì máa mùsùlùmí kí wọ́n lè wà lórí yíyẹ wọn lórí àmàdájú. Wa inna Allaha la sami'un alim. Wa inna Allaha lásẹ̀mí ònàlì. Ọlọ́run ní dájúdájú èmi ọlọ́run. Sàmí òní mi. Àní ọba tí ń gbọ́. Àlímú gbogbo bẹ́ẹ̀ sì ń ṣe èmi ọlọ́run rí ràn ní. Ìdí yúrí dàrúmù lọ́rù fi mẹ́nà mí kàkọ̀ lílá. Ọlọ́run ní ìyá àlẹ́bì ìrànwọlé sí. Ó kúkú Ibi orí ìkà ọmọ lọ́wù bí Mànárì kàkọ̀ nílá. Nígbà tọ́lọ́wọ̀ bá ń fi wá hàn onwe. Pé ní ṣe pọ̀ tó wọ́n Wà lọ́wọ́ àwọn kàhún kẹsí wá. Ọlọ́run nítorí

wọ́n tà à lójú ẹ̀yìn à ń náà lójú kèfè ní yàtọ̀ ní ẹ̀mọ́ ìyọ́ lọ́rùn ní padà bọ̀. Yá ayúwà lábí ìnà àmànú. Ọlọ́run gbogbo ẹni tẹ́lẹ̀ gbàgbọ́. Ìdálákì dùn bí àbá pàṣípùtù. Ọlọ́run èsì ìdákẹ́ lórí ọ̀rọ̀ òwe náà. Ọlọ́run tẹ́ bá bá wọn àjọ kápàdé, mẹ́sùlẹ̀ wọ́n pọ̀ tó. Pàṣípùtù. Ọlọ́run ẹ̀ṣọ́ bí ọmọ ogun. Pàṣípùtù wọ́n àjọ Ìrántí ọlọ́run ti yí láti múlẹ̀ wọ́n pọ̀ tó lẹ́bí ìwúrí wa. Òun ni agbára tẹ̀yìn. Làálà fún tòkú lè fòó. Ṣẹba fẹ́ jèrè òun fẹ́ jèrè wọn fẹ́ jẹ́mborí wọn. Yàrọ̀ bí láòlà àtàmà àtàdé náà. Wà látàtọ́ dàkínà wà lá tanaza'u fatabtalu ọ̀rọ̀ ní ẹmẹ́jà yíyàn fatabtalu ẹmẹ́ ti ń jara yíyàn ọwọ́ bàyí wàtàdé àbàrí hukum gbogbo bẹ̀rù ara yí yọ́lọ̀ ọ̀tá ò bẹ̀rù yí má wà súnbì hún iná lọ́ bí nǹkan ṣe lè tó lọ́jọ́ ogun bádà ọlọ́run wọn borí òsín tọ́lọ́ ní òfin bí irinṣẹ́ yóò ṣàtẹ̀mọ́ra túmọ̀ náà ní gbogbo ohun wa sùúrù sùúrù bá a bá lè ṣe bátọ́rọ́. ahụ Nígbà ń jáde kó nílé. Bátọ́rọ́. Ìjáde ìgbéraga. Òun ni wọ́n jáde àwọn ọ̀jẹ̀ wọn rún. Wọ́n bá bára àwọn lọ́ka gbogbo nǹkan. Wàrí àná. Wọ́n ti máa kọjú náà fáwọn èèyàn. Wallahu bima ya'maluna Wa idh zayyana lahumu ash-shaytanu a'malahum. Èsù tí wọ́n, ìdẹ́sì tọ́nù nù, ọmọ tí ìyàn ni, ọlọ́lẹ́sù wá ṣe iṣẹ́ wọn, ó ti lọ́sọ̀ fún wa. Wa qala la ghaliba lakumul yawm yọ́mà mínà náà ti ẹ má padà lágbárí bàlá fún yọ́mà mínà náà ẹni tí ó borí yí inú èèyàn wàyí ní yáwùlà fún ẹ má jáde látara ẹ má jáde lójú ogun jáde ìgbéraga hmm. wípé ogun báyìí àwọn ọlọ́lọ́ borí ẹ̀ eléyàwó lá àborí àwọn eléyìí náà tó lọ́lẹ́ ìbọ̀lọ̀ síbẹ̀ وَرِيَاءَ النَّاسِ وَيَصُدُّونَ عن سَبِيلِ اللَّهِ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ Oní máa gbẹ́wù gbèrágá wọ̀nyà. Tó bá sọ ti ẹ̀yìn, gbogbo ẹ̀dá tí ẹ bá ti rí ń gbéraga, èṣù ní ọ fìlà. Àwọn akẹ̀bẹ̀rí mẹ́ta ń jọ náà, wọ́n ní lágá líbàlá kúmúlé Wẹ̀yìn ní ìjàrú làkún. Àbẹ̀sáni sọ fún wọn pé ìjàrú làkún. Aládùúgbò yìí níbí. Ọjọ́ ń ṣe ní. Bọ̀lá mẹ́tàrọ̀ àti ìfìyàtá ogun méjèèjì kojú ara wọn. Àkọ́sọ̀ aláàkìbẹ́ yìí. Wàkọ́lá ìwọ̀n ìbàrí ominkun. Ó ní mo yọ wọ́n kú lọ́dọ̀ yín. Ní àwọn ọba látàrọ́ náà. Torẹ́ mi ń rí tẹ́yìn ò èṣù lóhùn rí tí wọ́n rí. Torọ́ òun rí àmàlẹ́kà. Ìjẹ́ ń bá wọn ń jagun. Ẹ kò mi lu àmàlẹ́kà ọba ta. Ní àwọn ọba látàrọ́ náà. Èmi rí o. Ní àkọ́bù ìdùnnú ká. olómi bẹ̀rù ọlọ́run èṣù ló ń payọ ọlọ́run tó ń tọrọ lọ́n tẹ́ ń wò bébí tẹ́ rí ìtẹ̀kí lòdì kọ́ọ̀bì ni o ìyá rẹ lé o èmi ò lè forí sí tèmi ó sì tí wọ́n lù tán àṣetá ni ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run má jésù ọ̀rọ̀ ayé lọ́dọ̀ wa ó létù jìnà sí wa dáwà náà ó jìnà sí ọlọ́run ní sí ìta gbọ́ ìlágbọ́ ma yóò sọ àjọ lálọ ọba dọ̀là àmà tẹ̀síwájú àánú ọlọ́run wọn bá ní mo bá gbọ́ àwọn tí wọ́n kọ́ wa wọ́n rè wá àtọ́ wà láyé nu wa wọ́n bá ní ṣàánú wa àtọ́tubálì kìámà wọ́n bá ní ṣàánú wa ẹnì kọ̀ọ̀kan wa náà tàjọ́ ń gbọ́ ọlọ́run ọlọ́run òní. àánú ọlọ́run yóò máa bẹ́ni kọ̀ọ̀kan wá gbé. ìta gbọ́ lónìí yóò wúlò fún wa. ìta tí ń gbọ́ yóò wúlò fún wa. ìta tí ń gbọ́ yóò wúlò fún wa. ìta tó máa gbọ́ yóò wúlò fún wa. ìta tó máa gbọ́ wúlò fún wa. ana rabbika. bukita alfuwaifa bi ilmin waliya kilawo. bala sababu likulli laarifina bihi. أرشدتنا بمقامات العلوم كلا حقا فأنت رشيد صائب الإمامين نعم